بسم الله الرحمن الرحيم بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته afi يفون الله Allah afi ọpẹ́ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tí ó ń forí rọ ó ń forí rọ ẹni tó ń fárígá ó ń fárígá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. alẹ́ òní ni alẹ́ Monday alẹ́ al-Ithnain alẹ́ ifnain déètì òní ní ọjọ́ àkọ́kọ́ oṣù karùn-ún oṣù jùmọ́dá àlùwúlá ọdún three. ọ̀rọ̀ ìfẹ́ episode one oh One oh five. 105 five. àkọlé ọ̀rọ̀ ìfẹ́ ní alẹ́ tòní òun ni èpè òbí èpè òbí. èpè òbí èpè òbí àmọ́ síwájú kí n tó lọ sínú agbọ́n ni èpè òbí mo fẹ́ yanjú rújúrújú kan tí àwọn olùgbọ́ wa àwọn tí wọ́n ń wò wá lórí ìtàkùn àgbáyé wọ́n ní rújúrújú kan rújúrújú náà tí wọ́n bá ti gbé wá ẹni tó bá gbé wá òun náà ni mo máa ń fún lésì mo wá rí wípé ó yẹ kí èsì yẹn kó jẹnẹra nítorí pé ẹlòmíì tóun náà rí irú àkíyèsí yẹn ó dè mára ó de mára dáadáa ó gbé e sórí pé òun ò rò pé àáfàá máa máa ṣe bẹ́ẹ̀ ni nígbà tí ẹlòmíì tó wulẹ̀ ní àìsàn ọkàn sí wa tó sì jẹ́ pé Allah ló lè wò ó sàn ohun tí ó máa wí ni pé òun náà nu o àwọn àáfàá súnà náà ni wọ́n ń sìn yẹn tẹ́ ń rí yẹn o nígbà ó ga sí pé àìsàn wulẹ̀ ń bẹnu ọkàn rẹ̀ ó tún wá rí nǹkan tí ò rí àrídájú rẹ̀ àlékún wá dé bá àìsàn ọkàn rẹ̀ àmọ́ a gbọ́dọ̀ yanjú ìrújú èyí tí ọba dé etí ìgbọ́ wa. prógrámù tí a ṣe ní àná ẹ rí i pé ọkọ́mọ̀n tí n bá wà lórí ètò mo máa ń mu omi mo máa ń mu omi ṣùgbọ́n àwọn tí wọ́n ń wò wá ìrísí tí wọ́n máa ń rí sí ni pé ọwọ́ òsì ni mo fi ń gbé omi sí ẹnu ìrísí tí wọ́n máa ń rí inú. so ẹyọ ẹyọ àwọn kọ̀ọ̀kan wá máa mẹ́sẹ̀gì mi pé àbú ó dàbẹ̀ ni pé ọwọ́ òsì lẹ fi gbé omi sí ẹnu so mo wá rí i pé àfi kí n ṣàlàyé tí ń ṣẹlẹ̀ fún wa so that ẹ ní máa fi rújúrújú yẹn ẹ ní máa fi ṣe ìdíwọ́ fún mi mọ́ ẹ jẹ́ àjọ wò báyìí bí mo ṣe jókòó yìí bí mo ṣe jókòó yìí ohun tẹ́ ẹ̀ ń rí lójú screen yín ó ní mo fẹ́ sọ yìí òun rí èmi tí mò ń sọ̀rọ̀ òun rí àga tí mo fi jókòó ó sì rí i pé mo mú microphone lọ́wọ́ tó bá tún wá wo àyíká ibi tí mo ti jókòó ó rí nǹkan kankan tó dàbí shelf tá a kó ìwé lé ọ̀rá máa rí lẹ́gbẹ̀ẹ́ kan àbí ọwọ́ nǹkan tẹ̀ ń rí nìyẹn ni wọ́n á bí ọ léèrè béèrè bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ nísìn ọwọ́ wo ni mo fi gbá microphone mú látìgbà tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọwọ́ wo ni mo fi gbá microphone mú tí ọba rí i nírì pé ọwọ́ ọ̀tún ni mo fi gbá a mú ó ti ṣì í ọwọ́ òsì ni mo fi gbá a mú òun náà sì rèé ọwọ́ left mi nìyí kì í ṣèwọ lọ́wọ́ sọ fún mi pé ọwọ́ left mi rèé èmi alára ní sọ pé èyí ni ọwọ́ left mi ọwọ́ left mo fi gbá máìkì mú ọwọ́ ọ̀tún mi rèé nǹkan kan ìfigbá nǹkan kan mú ṣe lé ní báwọn kó o lè fi tún ìríkúrí tí íńtánẹ́ẹ̀tì ń gbé wá fún ọ kó o lè fi tún ṣe àwọn méjèèjì mo ti ká sókè fún ọ yìí mo gbá máikrófóòmù lọ́wọ́ kan ọwọ́ kejì kò sí nǹkan kan bẹ́ẹ̀ ọwọ́ tí mo fi gbá máikrófóòmù yìí ọwọ́ òsì ni ọwọ́ ọ̀tún mi ló ń wo àtẹ́lẹwọ́ yìí tó o ti rí dìyẹn mú ó jẹ́ ní ẹlẹ́ẹ̀kejì ohun tó ń rí níjókòó yìí yàtọ̀ sí microphone yàtọ̀ sí èmi àti àga tó tún lè rí bẹ́mi náà ṣe ń wo good stream fún ara mi yìí ok torí bó ṣe ń wò mí lèmi náà bó ṣe ń wò mí lèmi náà ń wòra mi mò ń rí chef mo fẹ́ yí lọ síbi tí chef yẹn wà nísìnyí o chef yẹn nìyí mò ń rí chef mò ń rí abala díẹ̀ níbi chef tá a gbé síbí báyìí bí wọ́n ṣe ń wò yẹn sáìdì bo ni chef wà sí èmi tí mo jókòó ìjókòó tèmi jókòó yìí sọ̀rọ̀ kí mo sọ lẹ́ẹ̀kan wípé nígbà mo fẹ́ fọwọ́ kan chef mo change microphone sí ọwọ́ ọ̀tún so ti rí báyìí mo change mic mi mo change ẹ̀ sí ọwọ́ ọ̀tún ọwọ́ òsì ni mo nà sí ibi tí ṣẹ́ẹ̀fù wà nítorí pé left side mi ni ṣẹ́ẹ̀fù yẹn wà nípìlẹ̀ ọwọ́ tí mo fi gbá máìkì mú rè ọwọ́ ọ̀tún mi rè láti lè nawọ́ síbi tí ṣẹ́ẹ̀fù wà mo mú máìkì mi sí ọwọ́ ọ̀tún mo wá na ọwọ́ mi sí sáìdì ibi tí ọwọ́ wà sáìdì ibi tọ́wọ́ mi wà ni mo na ọwọ́ sí ṣẹ́ẹ̀fù ni mo fọwọ́ kàn yìí. mo nà porí dáadáa báyìí ṣẹ́ẹ̀fù mo fọwọ́ kàn yìí ọwọ́ left mi rè ṣẹ́ẹ̀fù yìí wà ní left side mi níjókòó mi òní mo fọwọ́ kàn yìí tọba tọba rí nǹkan míì ìrìkúrì lórí ó dèjì ìkẹta ohun tí o ò rí níjókòó yìí tèmi mọ̀ pé ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi òun ni mímbàr mímbàr yẹn kò ṣóò lójú screen torí pé kámẹ́rà àfi kọ́fà bẹ̀ mo wá fẹ́ yí lọ́bẹ̀ báyìí ní ìsìn. So. mímbà rírè sọ̀rọ̀ rí báyìí ọwọ́ ọ̀tún mi nì ibi tí mímbà rí wà ọ bọ́ sí ọwọ́ ọ̀tún níjókòó mi ló fi já sí pé ọwọ́ ọ̀tún ni mo kálẹ̀ lórí orí mímbà rí yìí ibẹ̀ ni wọ́n máa ń gbé omi sí fún mi stẹ́ẹ̀pù kẹta rèé stẹ́ẹ̀pù kejì ẹ̀ ni wọ́n máa ń gbé omi sí fún mi omi yẹn mo gbé wá sókè yìí òun rèé tí wọ́n náà rí yìí báwo ló ṣe wá possible fún mi kómi ó wà ní right side mi ẹ́n mo sì fẹ́ mu omi ká àzúmi pé mo fọwọ́ ọ̀tún gba microphone mo ti fọwọ́ ọ̀tún gba mic mo báyìí mo wá fẹ́ gbé omi màá wá ṣe báyìí ṣé bí mo ṣe gbómi nìyẹn nínú tó rí ibi tó mi wà rèé so ọwọ́ ọ̀tún mi mo fi bí omi báyìí máa wò ó. ọwọ́ ọ̀tún mi ni mo fi gbé kọ́ọ̀pù lọ́wọ́ ọwọ́ òsì mi ni mo fi gbé máìkì lọ́wọ́ láti sáìdì ọ̀tún mi ni mo ti gbé kọ́ọ̀pù tí a gbé ka orí mímbàr mo sì gbé sẹ́nu kí ló rí kí ló tún rí kò jẹ́ kí n gbọ́ ṣé n tó tún rí ni pé ọwọ́ òsì mo gbé omi sẹ́nu tó bá jẹ́ pé n tó rí nu ìríkùrì lórí ìríkùrì òun lórí ìríkùrì òun kì í wá sàtọ̀dọ̀ mi kì í sì ṣe àtọ̀dọ̀ rẹ bí kò ṣe àtọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe ohun tá a fi ń ohun tí òfin láǹfààní àti máa rí wa tó ti yé nínú súnà ànábì tó rinlẹ̀ ó ní wípé tá bá fẹ́ jẹun tá bá fẹ́ mumi ọwọ́ ọ̀tún la fi gbé oúnjẹ lọ sí ẹnu ọwọ́ ọ̀tún la fi gbé omi lọ sí ẹnu by mistake ló lè jẹ́ tí onísúnà tó bá fi ọwọ́ òsì gbé nǹkan lọ sẹ́nu by mistake ló lè jẹ́ ṣùgbọ́n tó bá dá pé oníbídíà ni tó bá jẹ́ oníbídíà ni ó lè mọ̀ọ́mọ̀ lu ọwọ́ òsì torí pé gbogbo tó bá ti jẹ́ súnà ì máa ń rún wọn nú ni ì máa ń fọ́ wọn lórí ni ì máa ń bà wọ́n nú jẹ́ ni. so at anywhere bíyàn bá ti jẹ́ onísúnà tó bá tẹ̀ bá wá rí i pé ọwọ́ òsì ló fi gbé nǹkan lọ sẹ́nu by mistake ni ó yàjẹ́ kò lè jẹ́ ìmọ̀ọ́mọ̀ kámọ́ ti wá sọ wípé níjókòó tèmi yìí o sáìdì ọ̀tún lomi wà ọwọ́ ọ̀tún náà mo nà sí òun náà mo sì fi gbé sí ẹnu ibi tí mímbàrí sì máa ń wà ní láti ọjọ́ tí a ti gbé kalẹ̀ mọ́ṣáláṣí ibi tí ń wà ní ibi tí ṣẹ́ẹ̀fù náà wà rè tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ́ẹ̀fù yìí ó wà ní ọ̀kan báyìí nígbà tó yá agbésíbì àti ìgbésíbì báyìí rí so ibi tó wà nìyí so gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń sọ wípé àbúfi ọwọ́ ọ̀tún àbúfi eh, ọwọ́ òsì ó fi gbé omi sí ẹnu ìríkùrí òǹlẹ̀rí ọlọ́run sì là yín níbẹ̀ kì í ṣe mistake àtọ̀dọ̀ yín bí kò ṣe irinṣẹ́ tí à ń lò òun ló jẹ́ kí ó kọ ọ̀tún sí òsì ní ojú móhùnmáwòrán yín so ká clear àárín yẹn kẹ́nikẹ́ni mọ̀tún bí mi léèrè yẹn mọ́ bí yẹn sì jẹ́ nìyẹn aláwòtún ẹnì kọ̀ọ̀kan wá ṣe sọ tó rí báyìí ọwọ́ ọ̀tún ni mo fi gbé kọ́ọ̀pù ọwọ́ òsì ni microphone mi wà tó ti rí i bó bá rí nǹkan míì yàtọ̀ sí tí mo ṣe ń kí ló kọ tá a mọ̀ pé èríkùrì. tọ́ èpè òbí ó ní mo fẹ́ treat ní alẹ́ yìí insha allah insha allah màá wá gbogbo ọ̀nà tí kò ní fi gbàdúgbò kan lọ àfi tí Allah bá sọ pé. yóò rọ́ọ̀nù wọ ìjókòó méjì lókù. gẹ́gẹ́ bó ṣe já sí wípé ojúpọ̀nà ìbéèrè àti ìdáhùn ò ni ìlànà ọ̀rọ̀ ìfẹ́ ń bá wá. ìbéèrè náà ni ó bí àkọlé yìí èpè òbí. lẹ́ẹ̀kan sí alẹ́ òní ní alẹ́ ìfìnnáyìnì alẹ́ Monday. déètì òní ni ọjọ́ kìíní oṣù karùn-ún jùmọ́dá àlùwúlá ọdún 1443 mo kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ episode 105. tọ́ ìjókòó tí a ṣe ní àná ìjókòó tí a ṣe ní àná tí a pè àkọlé rẹ̀ ní ṣé ẹ̀sìn ni kí n mú àbí ọkọ. mo ti change máìkì sọ́wọ́ ọ̀tún báyìí o so torí báyìí ọwọ́ òsì mi ti wà free mo ti fọwọ́ ọ̀tún gbá máìkì mú kò sì ṣe é wọ̀ níbi kí n fọwọ́ ọ̀tún gbá máikrófóònù mú tàbí kí n fi ọwọ́ òsì gbá máikrófóònù mú èyí tó bá rọ̀ mí lọ́rùn òun ni ẹ̀sìn pàmìtì mi ló yọ̀ǹda fún mi láti ṣe. ní àná àkọlé ọ̀rọ̀ ìfẹ́ òun ni ṣé ẹ̀sìn ni kí n mú ni tàbí ọkọ. ohun tó jẹ́ submission wa ohun tó jẹ́ ohun tá a fi rinlẹ̀ òun náà ni pé nígbà tí ọ̀rọ̀ ẹ̀sìn àti ọ̀rọ̀ àálọ́kọ tàbí nígbà tí ẹ̀sìn wa àti ọ̀rọ̀ àláya tí méjèèjì ò bá ṣe papọ̀ fún ọmọnìyàn tó wálé ayé wá sóríire ẹ̀sìn ni ó mú un yóò fi ọ̀rọ̀ ọkọ lẹ̀ yóò fi ọ̀rọ̀ aya lẹ̀ tó bá kànran pé ìgbéyàwó yóò ṣe àkóbá fún lágbájá lórí ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ yóò ṣe ìdíwọ́ fún un tàbí yóò tiẹ̀ mú pa ẹ̀sìn tì tí ẹ̀sìn rí ọ di ẹ̀sìn mọ́ lọ́wọ́ èèwọ̀ ni láti fi ẹ̀sìn sílẹ̀ tàbí láti lajú lẹ̀ kí ẹ̀sìn rẹ di ẹ̀sìn mọ́ lọ́wọ́ nítorí pé o lọ́kọ torí pé o wulẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ subhanahu wa ta'ala ó ní ọ̀nà tí ó gbà dán táyé wò ó yàtọ̀ sí ọ̀nà tí ó gbà dán kẹ́hìndé wò wọn ìbá àjọ wáyé lọ́jọ́ kan náà. ẹni tí aláwo máa gbé àdánwò rẹ̀ gba ara ọkọ rẹ̀ ó yàtọ̀ sí ẹni tí aláwo máa gbé àdánwò rẹ̀ gba ara aya rẹ̀ aláwo wá fẹ́ dán wò èmi ló fẹ́ jù lọ ni àbáyá rẹ̀. èmi ló fẹ́ jùlọ ní àbọ̀kọ rẹ nígbà tí ọkọ rẹ ti di ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí kó máa gorí rẹ mọ́ tàbí nígbà tí aya rẹ ti wọ ipò ẹni tí ò yẹ kó o máa gorí ẹ̀ mọ́ sófin ilẹ̀ nítorí tèmi ni àbọ̀ ọmọ forí rọ lọ tó fi wá pàdé mi. nígbà míì ẹ̀wẹ̀ Allah ò ní fi àdánwò kan ènìyàn nípasẹ̀ ọkọ tàbí nípasẹ̀ aya bí kò ṣe nípasẹ̀ ọmọ nígbà míì ẹ̀wẹ̀ Allah ò ní gbé àdánwò wá nípasẹ̀ ìyàwó nípasẹ̀ ọkọ nípasẹ̀ ọmọ bí kò ṣe nípasẹ̀ àjẹ́ àmù nígbà míì Allah lè gbàdánwò wá fún ẹ̀dá lórí àìlera tí ó máa bá fínra tó ga sí pé yóò lo oògùn lọ́tún yóò lo oògùn lọ́sì ayé ò àmọ́ pé lọ síbi wípé nígbà tẹ́ ẹ̀ wá gbádùn ẹ̀ yóò wá lọ gbégun lé yín bí kẹ́ ẹ lè gbádùn ẹ̀ yóò wá rúbọ bí aláwọ̀ fẹ́ tẹ̀sí ẹ̀ wò ta ló fẹ́ mú èmi ló fẹ́ mú ni àbí àlàáfíà lóòótọ́ ni àlàáfíà ó ṣe kókó nínú ìṣẹ̀mí ayé ẹ̀dá ṣùgbọ́n nígbà tí àlàáfíà tó bá forí sọ ẹ̀sìn mọ́yàn lọ́wọ́ ẹ̀sìn nìyẹn ó mú torí pé kò sí ìnira tó lè rí ilé ayé ńgbà tó bá ìlú ọgọ́rùn-ún ọdún ó ti padà sọ́dọ̀ ọlọ́run ńgbà tó bá fi lo ọgọ́rùn-ún ọdún láyé lórí ìnira yẹn adlis láàsì fi rí ẹni tó lo ọgọ́rùn-ún ọdún lórí ìnira ẹyọ kan sòkí wàhálà ń gbé tà ń gbin. ọ̀rọ̀ tí mo sọ yìí yóò yé ẹni tọ́lọ́hún ti tó ti ṣípayá ọkàn rẹ̀ fẹ́ ṣùgbọ́n kò ní í yé ẹni tọ́lọ́hún ti kọ àkọọ́lẹ̀ pé iná ni ó wọ̀ nítorí ọkọ àbí nítorí aya àbí nítorí ọmọ àbí nítorí àìlera àbí nítorí àìríjẹ àìrímu torí pé àwọn kan dọmọ náà simply because ọkọ kó bá wọn àwọn kan dọmọ náà simply because aya kó bá wọn àwọn kan dọmọ náà simply because ọmọ kó bá wọn tẹ́ ẹ̀ bá gbàgbé fíìmù ọmọlókun tí yóò bá ṣe ṣe mọ̀ pé ńgbà tí ẹni yẹn tọwọ́ ọmọ lọ́tún tí ó tọwọ́ ọmọ lọ́sì tí ò rí lọ́lọ́ bá èṣù pé kéṣù fún un ní ọmọ ara bí ọlọ́run ṣe máa fi àdánwò kan ẹ̀dá nípasẹ̀ ọmọ nìyẹn tí ó fi lọ pe nǹkan mì lẹ́yìn rẹ̀ àwa ń bẹ àlọ́ wípé àdánwò tí ó ba ìgbàgbọ́ wa jẹ́ ọlọ́mọ fi ṣe àdánwò fún wa lódodo ni wípé àárí ara gbé àdánwò sí ṣùgbọ́n wọn lọrọ yí ọrọ rẹ olóhùn lo oko kó o bá kú òlóko kó o tún lọ ẹdẹ ọ padà sẹ́ẹ̀dẹ̀ náà ni. bí aláwọ̀ bá ti gbédé ó gbédé nù olówó wa ni ọ̀gá wa ni ohun tó bá wù ni máa ṣe ohun tó bá wù ni máa fi ẹrú rẹ rọ. ọlọ́run dá ẹlòmíì látọgọ́ tó ti délé ayé ni ò ti gbádùn dọjọ́ ọkù rẹ̀ wọ́n lọ sí UCAG ọ̀rọ̀ ọmọ ọmọ òòjọ́ tí wọ́n bí tẹ pé láti dé wà tó ti délé ayé ni wọ́n ti tò ni wọ́n ti tò àwọn okùn tẹ́ máa tò mọ́ lára ni wọ́n ti tò mọ́ lára làwọn òbí ẹ̀ ti náwó kò sì ní rúlà kò sì ṣe nǹkan kan fọ́lọ́run àmọ́ bó ṣe wù Ọlọ́run. kì í wá sọba tá a máa kú èrì wípé ọlọ́run ọba o ah, ó sì á jẹ́ pé mi lọ wá jẹ́ kí n rí àdánwò ọkọ báyìí ò lè kú èrì ọlọ́run kì í ṣẹgbẹ́ rẹ. ìwọ sì kọ́ ló yan kádàrá ń fún ara rẹ aláwo ló kọ́ lé ọ lórí. ìbágá sí pé aláǹfààní láti kọ kádàrá fún ara wa ni irú èmi yìí kádàrá kí n jẹ́ bíi Dangote ní ìbá tàbí kí n jẹ́ bíi Muhammadu Buhari kí n jẹ́ pẹ́sidẹ́ǹtì orílẹ̀-èdè tàbí kí n jẹ́ gómìnà orílẹ̀-èdè àmọ́ àláǹfààní láti kọ kádàrá wa fún ara wa aláwo ní máa kọ lé wa lórí.